ní alẹ́ òní ààrẹ muhammadu buhari gún àwọn ọ̀gá àgbà ifáfitì ní orílẹ̀-èdè nàìjíríà ní kẹ́sẹ́ láti lé àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá fojú sẹ́kọ̀ọ́ wọn ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yíya owó sọ́tọ̀ fún àwọn iṣẹ́ àkànṣe ojú irin iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná ti ìpínlẹ̀ èkó rọ àwọn ènìyàn láti dẹ́kun sísan owó rìbá fún àwọn òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti sọ ìpinnu wọn lórí ẹni tí yóò jẹ́ adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ náà ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ láǹfààní láti máa wo móhùnmáwòrán Orísun ìròyìn jákèjádò ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ ní àbíọ́nà ló ń tọ́kún ìròyìn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ti gún àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ifáfitì ní kẹ́sẹ́ kí wọ́n júwe ọ̀nà ilé fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá kún ojú òṣùwọ̀n nínú ìpele ẹ̀kọ́ wọn. Buhari ti mínísítà kékeré lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìyẹn Anthony Onwuka ṣojú fún ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè iléèwé fáfitì ìpínlẹ̀ Port Harcourt nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó jẹ́ ohun tí kò bójúmu kí iléèwé gíga máa kọ́ ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ tí kò ṣetán láti bójútó ẹ̀kọ́ wọn láì ṣe wípé wọ́n ti ṣetán láti kẹ́kọ̀ọ́ kí wọ́n sì yege nínú ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí ààrẹ ti gba ẹnu Anthony Owuka sọ ó ní ó ti tú àkókò láti fi òpin sí ìwà àìtọ́ ní àwọn iléèwé gíga pàápàá àwọn tí orúkọ wọn kò sí nínú àkọsílẹ̀ iléèwé náà àti wípé ó jẹ́ ohun tí ó dára púpọ̀ kí wọ́n kún un kí àwọn akẹ́kọ̀ọ́ pàápàá sì fojú sí ẹ̀kọ́ bákan náà ló fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé lójúnà àti gbógun ti ìwà ìbìkítà àti àìṣetán nínú ètò ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ti fohùn léde pé àwọn yóò ṣàrídájú pé akẹ́kọ̀ọ́ kí akẹ́kọ̀ọ́ tí kò bá ní tó máàkì tó yẹ kó ní kó gbàgbọ́ wípé akẹ́kọ̀ọ́ ni òun ní àwọn ilé ẹ̀kọ́ gíga ní àwọn orílẹ̀-èdè ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè yìí ti fi orí okòwò sọ̀ọ́dúnrún lórí ìpinnu wọn lórí yíya bílíọ̀nù mẹ́fà ó lé díẹ̀ dọ́là owó ilẹ̀ òkèrè sọ́tọ̀ láti owó ilé ìfowópamọ́ China Exim fún píparí àwọn iṣẹ́ àkànṣe ojú orin káàkiri ní orílẹ̀-èdè yìí kí ọdún 2019 kò tó parí. Alákòóso fún ètò ìrìnnà lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Rotimi Amechi ló sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ìlú Àbújá ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìrìnnà fi síta ìyẹn arábìnrin Yétúndé Ṣónàìkẹ́ ló ti sọ wípé ọ̀rọ̀ yìí jẹyọ lásìkò tí iléeṣẹ́ ọ̀hún tí ọ̀gbẹ́ni Amaechi léwájú fún taari àbá ètò ìṣúná àjọ ọ̀hún síta fún ilé ìgbìmọ̀ asòfin lórí wíwá wítẹnu rẹ̀ ní àsìkò ètò ìṣúná ní ilé asòfin lórí ọ̀rọ̀ ètò ìrìnnà alákòóso amechi sọ wípé ìjọba àpapọ̀ ti ní àfojúsùn lórí iṣẹ́ àkànṣe ojú irin Èkó sí Ìbàdàn Kano sí Kaduna àti èyí tí yóò jẹ́ àkọ́kọ́ láti ìlú Èkó sí ìpínlẹ̀ Calabar nínú ètò ìṣúná ọdún 2017 kò ṣàìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ààrẹ Buhari lè kókó mọ́ wípé gbogbo àwọn iṣẹ́ àkànṣe ojú irin tí ìṣèjọba àná bu ọwọ́ lù gbọ́dọ̀ di ṣíṣe àti píparí kó tó di oṣù kejìlá ọdún 2019 Amaechi tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àǹfààní ni yóò mú dé bá ètò ọrọ̀ ajé ti orílẹ̀-èdè yìí yóò sì jẹ́ kí ó gbèrú sí i níwọ̀n ìgbà tí wọ́n bá ti parí àwọn ojú ọ̀nà reluwé náà ní ìparí ọdún 2019 àti wípé ìpinnu ìjọba àpapọ̀ ni kí àwọn iṣẹ́ ojú irin náà parí ní kíákíá bákan náà ló fi ẹnu ọ̀rọ̀ rẹ̀ kò wípé ilé ìgbìmọ̀ asòfin kí wọ́n bu ọwọ́ lu ìwé náà kí léyìí tí yóò mú ìrọ̀rùn bá ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìrìnkèrindò ọkọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. ní báyìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn orísun ìyẹn adédayọ̀ adédèjì bó ti ń jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti fòun léde pé ẹni tí yóò bá gba ipò lọ́wọ́ gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò ṣàmúlò ìlànà ètò ìṣàkóso ẹlẹ́gà mẹ́fà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gùn lé akọ̀wé àgbà nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Moshood Adeoti ló sọ eléyìí di mímọ̀ níbi àpérò táwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣàgbékalẹ̀ rẹ̀ láti fi sọ̀tàn bí gómìnà Arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ Ọ̀ṣun akọ̀wé àgbà nípínlẹ̀ Ọ̀ṣun fi kún pé ohun tó bá wẹ lẹ́nu ni kó fẹnu ẹ̀ sọ àmọ́ ẹni tí yóò bá gorí àga ìṣàkóso nípínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ ṣetán láti tẹ̀lé ìlànà ìṣèjọba ẹlẹ́gà mẹ́fà tárẹ́gbẹ́ṣọlá gùn lé ó ṣàlàyé síwájú sí pé ètò tí aṣíwájú bọ́lá ahmed tinubu gùn lé ní fàṣọlá àti àǹbọ̀dé mọ́lé èyí ló fà á típínlẹ̀ èkó fi ń tẹ̀síwájú mọ̀ṣúdà bí òtí wàá pé ètò ìṣèjọba ẹlẹ́gà mẹ́fà tárẹ́gbẹ́ṣọlá ń ṣe yìí ó tẹ́ wọn lọ́rùn táwọn ò sì ní fààyè gbẹnikẹ́ni tí kò bá ṣe tán láti tẹ̀lé ìlànà gómìnà náà nínú ọ̀rọ̀ tí alága fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Gbóyèga Fámọ̀ọ́dún ní tiẹ̀ sọ pé ó yẹ káwọn ò fèsì lé ọ̀rọ̀ àwọn alátakò tí wọ́n ń sọ sí gómìnà káwọn sì ṣàfọ̀mọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kan gómìnà nígbà tó ń tọpa bí gómìnà arẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ ọ̀ṣun fáwọn òdòkòrò ojú sí àwọn tó ń sọ wípé àwọn làwọn mọ bárẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ ọ̀ṣun bó tilẹ̀ jẹ́ pé alága fẹ́gbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀ṣun kò dárúkọ ẹnìkan ní pàtó àmọ́ ṣá a ó rántí pé alhaji fatai díẹ̀kọ́lá ló ti kọ́kọ́ sọ wípé àwọn làwọn mọ bárẹ́gbẹ́ṣọlá ṣe wá láti ìlú èkó sípínlẹ̀ ọ̀ṣun àwọn ó sì mọ bí yóò ṣe padà sílùú èkó láti ìpínlẹ̀ ọ̀ṣun adédayọ̀ adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ aṣojúpọ̀ ìròyìn tẹlifíṣàn orísun adédayọ̀ adédèjì bó ti jábọ̀ ìròyìn fún wa láti ìpínlẹ̀ náà. àjọ tó ń pín náà ká ní ìpínlẹ̀ èkó ìyẹn èkó electricity distribution company ti ké sí àwọn oníbàárà wọn láti dẹ́kun sísan owó àbẹ̀tẹ́lẹ̀ àti owó rìbá fún àwọn òṣìṣẹ́ àjọ náà ọ̀gbẹ́ni Godwin Idomuida tó jẹ́ alákòóso àgbà ní iléeṣẹ́ ọ̀hún lórí ọ̀rọ̀ ìkànsíra ẹni ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ ajé tó kọjá tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ó sọ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá sí òfin iléeṣẹ́ àpínnáká kí àwọn òṣìṣẹ́ wọn máa gba owó rìbá lọ́wọ́ àwọn ará ìlú kò ṣàì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹnikẹ́ni nínú àwọn òṣìṣẹ́ tí ajere ìwà ìbàjẹ́ yìí bá ṣí mọ́ lórí yóò gba ìjìyà tó tọ́ àti èyí tó yẹ àti wípé kí àwọn oníbàárà fi tó àjọ náà létí tètè àti wípé kí àwọn oníbàárà fi tó àjọ náà létí bí wọ́n bá kẹ́fìn òṣìṣẹ́ kóṣìṣẹ́ eléyìí tí ó ń béèrè fún owó rìbá ìdèmùdè àtúnṣàlàyé sí síwájú wípé ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ apínnáká ti Èkó ní owó nítorí àjọ náà ṣe àmójútó àwọn òṣìṣẹ́ wọn bó ti tọ́ àti bó ṣe yẹ bákan náà ọ̀gbẹ́ni ìdèmùdà fi àìdùnnú rẹ̀ hàn lórí bíbà àwọn irinṣẹ́ iléeṣẹ́ mọ̀nàmọ́ná jẹ́ léyìí tó wọ́pọ̀ ní ìpínlẹ̀ èkó ní àwọn agbègbè bíi àpápá mushin festac ajégúnlẹ̀ àti ìkòyí ó sọ wípé bíbà àwọn ohun èlò iléeṣẹ́ náà jẹ́ jẹ́ kí àwọn máa pàdánù owó tí ó lé ní àádọ́ta mílíọ̀nù lóṣooṣù nítorí bíbà àwọn ohun ìní yìí jẹ́ ó mú ìpalára ńlá bá àwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkó láti máa ní iná mọ̀nàmọ́ná. àjọ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nigeria union of teachers ẹ̀ka ti ìpínlẹ̀ ògùn ti ṣiṣẹ́ wípé àwọn kò pe gómìnà ìpínlẹ̀ ògùn ìbíkúnlé amósùn lẹ́jọ́ lórí ìdádúró àwọn ọmọ ẹgbẹ́ wọn ààrẹ ẹgbẹ́ náà michael olùkọ́yà tí ó darí àwọn olórí ní àwọn ẹ̀ka àjọ ọ̀hún tó wá láti ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kan rọ àjọ náà láti pe gómìnà náà lẹ́jọ́ lórí bí wọ́n ti fi ọwọ́ sí júwe ọ̀nà ilé fún àwọn ọmọ ẹgbẹ́ àmọ́ àjọ náà kọ̀ jálẹ̀ pátápátá nígbà tí ọ̀gbẹ́ni olúkọ̀yà ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ wípé àwọn mọ̀ pé gómìnà amúsù yóò fojú re wo àwọn olùkọ́ mẹ́ta eléyìí tó kù bí ẹ ò bá gbàgbé wípé ìjọba ìpínlẹ̀ Ògùn dá àwọn òṣìṣẹ́ márùnlélọ́gbọ̀n dúró lẹ́nu iṣẹ́ látàrí ìgbésẹ̀ ìgbódòrògùn pẹ̀lú ìjọba náà ní ọjọ́ àyájọ́ àwọn olùkọ́ léyìí tó kọjá. àwọn tọ́rọ̀ kan náà ni alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìyẹn Nigeria Labour Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Akeem Ambale alága àjọ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ náà Dáre Ilẹ̀kọ̀yà àti àwọn mẹ́tàlélọ́gbọ̀n mìíràn àmọ́ ìjọba náà padà dá àwọn mọ́kànlélọ́gbọ̀n padà sí ẹnu iṣẹ́ tí ó sì kù àwọn mẹ́ta tí wọ́n jẹ́ olùkọ́. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ wípé àdíje dupò tí yóò tẹ̀síwájú lórí iṣẹ́ oníkókó mẹ́fà tí ìṣèjọba gómìnà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá gòlè nìkan ni àwọn yóò fà kalẹ̀ láti díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà léyìí tí ó wáyé lọ́dún tó ń bọ̀. akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun alhaji moshood adeoti ló sọ ọ̀rọ̀ yìí níbi àpérò kan tó dá lórí ìtàkùrọ̀sọ lórí ìṣèjọba gómìnà àrẹ́gbẹ́ṣọlá ní ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n pe àkórí rẹ̀ ní títọ̀ ìlànà rauf àpèjọ náà wáyé fún àwọn ará àti ọ̀rẹ́ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ gómìnà ọ̀hún láti sọ ìtàn bí gómìnà àrẹ́gbẹ́ṣọlá ṣe dé ìpínlẹ̀ ọ̀ṣun akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ náà tẹ̀síwájú wípé ohun tó bá wu àwọn ènìyàn ni wọ́n lè sọ àmọ́ ẹni tí yóò tẹ̀lé ìlànà iṣẹ́ gómìnà Rauf Arẹ́gbẹ́ṣọlá nìkan ni àwọn yóò fà kalẹ̀ ní ọdún tó ń bọ̀ nítorí wípé ìlànà tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi sílẹ̀ lásìkò ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó òun ni Babátúndé Rájí Fáṣọlá ló mọlé léyìí tí gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Akínwùmí Ambode pẹ̀lú ń tẹ̀ ẹ̀wẹ̀ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ náà ọmọọba Gbóyèga Fọmọdún sọ wípé ó ṣe kókó fún àwọn láti dá gbogbo àwọn tó ń fi ẹnu wọn sọ ohun tó wù wọ́n lóhùn lórí wípé ta ni yóò díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ìyẹn Charity organisation for Welfare of Aged People COWAP ti ké gbàjarè síta sí ààrẹ Muhammadu Buhari àti ìṣàkóso rẹ̀ láti dá ilé iṣẹ́ kan sílẹ̀ tí yóò máa rí sí ọ̀rọ̀ àwọn arúgbó àti ìtọ́jú wọn lórílẹ̀‐èdè yìí ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò fífi ẹsẹ̀ rìn àwọn arúgbó eléyìí tó wáyé ní erékùṣù èkó tí wọ́n pe àkọ́rí rẹ̀ ní arúgbó rìn kí oyè pẹ̀lú ṣíṣe eré ìdárayá lóòrèkóòrè tí iléeṣẹ́ tí kò rọ̀gbọ̀kú lè jọba gbé kalẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ilé ìfowópamọ́ kan ní olùdásílẹ̀ ẹgbẹ́ kówàpọ̀ lóṣọlá ẹ̀sán ti ké sí ààrẹ muhammadu buhari àti gómìnà ní ìpínlẹ̀ èkó tó ń ti àwọn gómìnà tó kù ní orílẹ̀-èdè nàìjíríà láti dá iléeṣẹ́ kan tí yóò máa rí sí ọ̀rọ̀ àwọn arúgbó sílẹ̀ yálà ìtọ́jú wọn tàbí ìlera wọn tó ń ti owó ìfẹ̀yìntì àti àjẹmọ́nú wọn léyìí tí yóò jẹ́ kí ìgbà rọ̀ àwọn arúgbó yìí lọ́rùn. ó fi kún un pé àwọn arúgbó ń rí mùdùmúdù ìjọba jẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ lórí ní orílẹ̀-èdè nàìjíríà nítorí wípé ìhà tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń kọ sí àwọn arúgbó kò fi bẹ́ẹ̀ bójúmu tó níbi ìpàdé ọ̀hún ni akọ́nimọ̀ọ́gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá Túndé Dìísù ti ké sí gómìnà Akínwùmí Àǹbọ̀dé láti máa ṣe kóríyá fún àwọn àgbà kí àwọn náà tún lè máa kópa nínú àwọn eré ìdárayá lóòrèkóòrè nítorí pé níwọ̀n ìgbà tí gómìnà Àǹbọ̀dé bá ti lè ṣe agbátẹrù eré ìdárayá fún àwọn ọ̀dọ́ ó di dandan kí irúfẹ́ eré bẹ́ẹ̀ náà máa wáyé fún àwọn arúgbó láti lè máa jẹ́ kí ara wọn kó jí pépé sí i. ní báyìí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn lóríṣun láti ìpínlẹ̀ kwara abọ́lárìnwá dan sharafa bó ti ń jábọ̀ ìròyìn fún wa. gómìnà ìpínlẹ̀ kwara alhaji abdulfatah ahmed ti ṣàfilọ́lẹ̀ àtúnṣe pópónà zango uith lọ sí òkè òsè pẹ̀lú owó tó tó bílíọ̀nù méjì ó lé ọwọ́ mẹ́ta náírà adájọ́ mọ̀sí asọ̀rọ̀mọ́yẹ̀ yorùbá ní tírú wọn bá sọnù ńṣe là á wá wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ kwara alhaji abdulfatah ahmed tó ní gbogbo àwọn ìlérí ìpolongo táwọn ṣe lásìkò ìdìbò làwọn yóò mú lọ́jọ́ ẹtì lásìkò sísàfilọ́lẹ̀ àtúnṣe pópónà oníkìlómítà mẹ́sàn-án ọ̀hún tó jẹ́ ti ìjọba àpapọ̀ bẹ̀rẹ̀ láti kúlẹ̀ǹde ìlú ìlọrin lọ sí òkè òsì mègídá ni gígùnlé àtúnṣe àwọn pópónà náà kò sẹ́yìn ìbéèrè àwọn òǹrìnà tá a bá wo bí ti ìlú ti ń kún ní kẹ̀tíkẹ̀tí lójoojúmọ́ àti láti mú ìgbélárugẹ dé bá ọrọ̀ ajé nílẹ̀ yìí tó ń ti ìgbé ayé rere dé bá àwọn ìpínlẹ̀ Kwara bá péjú pésẹ̀ síbi ètò náà lẹ́yìn tó ti ṣáájú bu ọlá fáwọn ọba onípò kínní ọ̀hún pẹ̀lú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì kọ̀ọ̀kan lọ́jọ́ àlàmísì tó kọjá ẹ̀wẹ̀ gómìnà Mègídá fi dá àwọn aráàlú àtàwọn tó ní dúkìá tí pópónà oníbejì náà yóò jẹ dúkìá wọn mọ́lẹ̀ lọ́kànbalẹ̀ wípé ìgbésẹ̀ ó ti ń lọ lórí rẹ̀ ní kété tí ìgbésẹ̀ ọ̀hún bá sì ti dòun ni gbogbo wọn yóò rí nǹkan gbà lákòótán Mègídá rọ ìjọba àpapọ̀ láti má ṣe falẹ̀ láti san owó tí àwọn ná lórí àwọn iṣẹ́ pópónà ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti san padà fún wọn lẹ́yẹ òsọ̀kà láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dáńsàràfà ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun àjọ àpapọ̀ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìlera ní ìpínlẹ̀ Plateau ìyẹn Joint Health Sector Union ẹ̀ka ti ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ìlú Jọ́ọ̀sì ti fún àwọn aláṣẹ àti olùdarí ilé ìwòsàn náà ní gbèdéke ọjọ́ méje láti parí gbogbo gbọ́nmi sí omi òtó tó ń ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn olùtọ́jú aláìsàn ìyẹn àwọn nọ́ọ̀sì àjẹ́bẹ́ẹ̀ àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì àwọn nọ́ọ̀sì ọ̀hún tí wọ́n dáwọ́ àsìkò gbígbaṣẹ́ lọ́wọ́ ara wọn dúró láti ọjọ́ keje oṣù kẹta ọdún yìí látàrí àìrí owó oṣù eléyìí tó jẹ́ owó àjẹmọ́nú àsìkò gbígba iṣẹ́ látọwọ́dọ́wọ́ láàrin ara wọn ìyẹn shift allowance gbà láti ìgbà náà ni àwọn nọ́ọ̀sì ọ̀hún ti ń ṣiṣẹ́ lówùúrọ̀ nìkan di aago mẹ́jọ sí agogo mẹ́rin ìrọ̀lẹ́ tó sì jẹ́ wípé òpin ọ̀sẹ̀ nìkan ni wọ́n fi ń yọjú sí ẹnu iṣẹ́ èyí tí kò jẹ́ kí àwọn aláìsàn rí ìtọ́jú tó péye gbà bẹ́ẹ̀ ni àwọn nọ́ọ̀sì ọ̀hún ti pinnu pé bí àwọn yóò ṣe máa ṣe iṣẹ́ wọn nìyí títí di ìgbà tí àwọn aláṣẹ ilé ìwòsàn náà yóò san àwọn owó àjẹ́lẹ̀ owó oṣù àti àjẹmọ́nú eléyìí tí ó tọ́ sí wọn. àjọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto ti fi ìdí ẹ̀sùn ìwà ìjínigbé àwọn olókoòwò méjì kan ìyẹn arákùnrin Lábò Gìwòyáwá àti Murtala Dantata múlẹ̀ agbẹnusọ àjọ náà El Mustapha Sanni ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ pé àwọn ọkùnrin méjì ọ̀hún ni wọ́n jí gbé lásìkò tí wọ́n ṣiṣẹ́ òòjọ́ wọn lágbègbè Gìyáwá ní ìjọba ìbílẹ̀ Goronyo nínú àlàyé sanni ó ní òun fìdí ẹ̀sùn náà múlẹ̀ pé àwọn olókoòwò méjì yìí ni wọ́n jí gbé sá lọ ní alẹ́ ọjọ́ ìsinmi tó kọjá ní nǹkan bíi agogo mẹ́wàá àṣálẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ó ní àwọn agbébọn náà ló lọ sílé àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n sì ṣiṣẹ́ láabi lásìkò tí ìròyìn sọ wípé àwọn méjèèjì ọ̀hún sùn sí iwájú ìta ilé wọn kò ṣàì sọ wípé àwọn olókoòwò yìí ni wọ́n jí gbé sá lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀ àmọ́ àwọn ọlọ́pàá fura sí wípé wọ́n jí wọn gbé sá lọ sínú àwọn agejù tó wà ní agbègbè gúdúmí ẹ̀wẹ̀ Sani tún sọ wípé àwọn ajínigbé náà kò tí ì kàn sí ẹbí ará tàbí àwọn ọlọ́pàá fún ọ̀rọ̀ àsọyé pọ̀ lórí àwọn tí wọ́n jí gbé sá lọ agbẹnusọ fún àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto tún ṣàlàyé síwájú sí i lórí bí ọwọ́ ti tẹ àwọn jàǹdùkú mẹ́rin kan lágbègbè Kwani ní ìpínlẹ̀ Sokoto lákòótán kò ṣàṣàlàyé wípé ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí àwọn olókòwò méjì tí wọ́n jí gbé sá lọ. ẹgbẹ́ àwọn darandaran ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn miyetti Allah Cattle Breeders Association of Nigeria ti ké gbàjarè síta lórí pípa àwọn ọmọ ẹgbẹ́ náà lápá ibìkan ní ìpínlẹ̀ Kwara èyí tó ṣẹyọ láti ọwọ́ àwọn afurasí ọkùnrin tí í ṣe ọmọ ẹgbẹ́ Vigilante Group of Nigeria VGN ẹgbẹ́ macban tí ó ti kọ́kọ́ fún ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti wá ojútùú sí gbogbo ìwà ìpànìyàn tó ń fojoojúmọ́ ṣẹlẹ̀ bákan náà ni ìkìlọ̀ náà wáyé látàrí fàkájà tó wáyé láàrin àwọn ẹgbẹ́ vigilante àti àwọn darandaran kan ní Gwanrara ní ìjọba ìbílẹ̀ Baratunu ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí àwọn darandaran kan ti di pípa alhaji usman adamu tí ó jẹ́ alága ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ ọ̀hún sọ fún àwọn oníròyìn ní ìlú ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ kwara pé ó jẹ́ nǹkan ìyàlẹ́nu pé àwọn ọmọ ìlú ìpínlẹ̀ náà ń dojúkọ àwọn darandaran fúlàní láì ní ìdí kan tó mọyan lórí ó wáá ṣèkìlọ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ náà ọ̀hún lè kọjú ìjà padà sí wọn bí ìjọba bá kọ̀ láti tètè dá sí ọ̀rọ̀ náà lásìkò. ní báyìí ẹ jẹ́ kí a lọ gbọ́ ìròyìn ìdókòwò wa fún ti sáà yìí. àjọ international monetary fund imf ti ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè nàìjíríà lórí ètò ọrọ̀ ajé rẹ̀ tó dẹnu kọlẹ̀ wípé ó nílò àkíyèsí àti àtúnṣe gẹ́gẹ́ bí ohun tí ìròyìn sọ wípé ó lè ṣe ìdádúró ẹ̀yáwó tí ilẹ̀ òkèèrè fẹ́ kó tí iye rẹ̀ tó bílíọ̀nù kan ó lé ní mẹ́rin dọ́là. Bákan náà ni àjọ náà rọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tó ń pèsè epo rọ̀bì láti tètè wá àyípadà sí òfin tó de owó pàṣípàrọ̀ ilẹ̀ òkèrè títí orílẹ̀-èdè yìí wípé ìgbésẹ̀ wọn kò múnádóko tó tí yóò fa ètò ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀ tó forí sọpọ́ sókè. Àjọ IMF sọ nínú àtẹ̀jáde tí wọ́n kọ síta lẹ́yìn ìpàdé láàrin àwọn aṣojú lórí okòòwò àti àwọn alẹ́nulọ́rọ̀ tí ó wáyé ní ìlú Àbújá wípé ṣíṣe kù láti ṣe kí gbogbo ètò ìrànwọ́ owó tí ilé ìfowópamọ́ fún ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Development Bank AFDB àti ilé ìfowópamọ́ àgbáyé World Bank ní lọ́kàn láti ṣe lè wáyé ẹ̀wẹ̀ àjọ IMF sọ wípé tí orílẹ̀-èdè Nàìjíríà kò bá yọ àwọn òfin tó de ṣíṣe pàṣípàrọ̀ ilẹ̀ òkèrè owó wípé ó ṣeé ṣe kí owó orílẹ̀-èdè yìí má níyì kí ó kàn máa já wálẹ̀. Bákan náà ni agbẹnusọ ilé ìfowópamọ́ àgbáyé káàdì ọ̀rọ̀ náà nílẹ̀ níbi àpérò náà wípé àwọn yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí ètò ẹ̀yáwó náà ní àfojúsùn mìíràn kí ohun gbogbo lè padà sí ipò. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá fún tẹlifíṣàn Orísun. Kó jẹ́ bó ṣe jẹ́ lórí ìròyìn wa fún ti àkókò yìí ìròyìn sì ń tẹ̀síwájú nígbà tí a ó lọ gbọ́ ìròyìn eré ìdárayá. olùbádámọ̀ràn ọgbọ́n àtinúdá ikọ̀ super eagle tó tún jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ àgbọ̀jẹ̀ ti orílẹ̀-èdè yìí Genetron ti sọ wípé òun kò lè rò pé orílẹ̀-èdè nàìjíríà lè máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ ọ̀hún ní ìlú London mọ́ látàrí ìjákulẹ̀ tí wọ́n bá pàdé ní ọjọ́ ajé tó kọjá. Raw ló fi àìdùnnú rẹ̀ hàn lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó yẹ kó wáyé lọ́jọ́ ajé tó kọjá láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ burkina faso ni wọ́n wọ́gi lé látàrí pé àwọn agbábọ́ọ̀lù méje nínú ikọ̀ burkina faso ni wọn kò rí ìwé ìrìnnà visa gbà láti wá sí ìlú London àti pé akọ́nimọ̀gbà Janet Rohr tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Germany ti ń pàrọwà sí àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà láti wá ibòmíràn yàtọ̀ sí orílẹ̀-èdè London fún ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yóò ti máa wáyé láti lè jẹ́ kí orílẹ̀-èdè yìí máa wá ọ̀nà mìíràn níbi tí wọn yóò ti máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nítorí ohun tí wọ́n finá wojú kí wọ́n tó rí ìwé àṣẹ gbà London London tí a kò bá gbàgbé pé ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni àjọ tó ń rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Burkina Faso wọ́gilé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ́ ọ̀hún tó yẹ kó wáyé láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ burkina faso látàrí pé àwọn agbábọ́ọ̀lù wọn kò rí ìwé àṣẹ ìrìnnà gbà ní ẹ́mbáàsì tó ń bẹ ní ìlú wọn èyí ló sì mú kí akọ́nimọ̀gbà jẹnẹtrọ̀ ya ọjọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ́ ọ̀hún sọ́tọ̀ láti fi ṣe ìgbáradì fún ikọ̀ super eagle pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tí ó ń bẹ ní orílẹ̀-èdè England níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ wọn láti ní ìgbáradì pẹ̀lú ikọ̀ Super Eagle tó sì fi hàn wípé akọ́nimọ̀gbà Janet Trump yóò wá orílẹ̀-èdè mìíràn tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà yóò tún máa wáyé ó tẹ̀síwájú nínú rẹ̀ wípé ó ti dára báyìí fún orílẹ̀-èdè yìí láti ní àfojúsùn orílẹ̀-èdè mìíràn dípò orílẹ̀-èdè London ibi tí wọ́n ti máa ń yà sọ́tọ̀ láti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù ni kò ráyè láti wá sí ìpàgọ́ níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tó yẹ kó ti wáyé ikọ̀ Super Eagles ń gbìyànjú láti rí i pé wọ́n wàá kó pẹ̀lú ikọ̀ Burkina Faso ṣùgbọ́n níwọ̀n gbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún kò lè wáyé mọ́ ó ti dandan fún léde yìí láti ṣe ìgbáradì tó lọ́rìn síwájú ìfẹsẹ̀wọnsẹ̀ ìpèrègede ìfẹ̀yẹ àgbáyé èyí tí ó wáyé ní oṣù kẹjọ láàrin orílẹ̀-èdè yìí pẹ̀lú ikọ̀ Cameroon láti mọ ẹni tí yóò ṣojú ilẹ̀ adúláwọ̀ ní ìsọ̀rí ọ̀hún ní ìdíje ìfẹ̀yẹ àgbáyé ti Russia 2018 Elijah Adegoke ló ti ń jábọ̀ fún tẹlifíṣàn Orísun. kó jẹ́ bó ṣe jẹ́ lórí ìròyìn eré ìdárayá wa fún ti àkókò yìí àwọn olórin ìsìláàmù ní ìpè ti jáde sí láti fi òtítọ́ àti òdodo kọ orin kí wọ́n sì máa fi gbé ẹ̀sìn ga ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu ọ̀kan nínú àwọn olórin ìsìláàmù tí orúkọ rẹ̀ ń jẹ́ alhaja kifayat tajudeen tí wọ́n ń pè ní ìyá ń wákà ẹ jẹ́ kí a lọ gbọ́ bí àṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa ẹ kú ìkàlẹ̀. àwẹ̀ lẹ́ǹtì àwọn onígbàgbọ́ ti ń palẹ̀mọ́ láti kásẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn mùsùlùmí ń gbáradì láti bẹ̀rẹ̀ Ramadan èyí tí ó ń bọ̀ lọ́nà èyí ló mú kí gbajúgbajà òkọrin ní Islam Alhaja Kafaya Tajudeen tí àwọn èèyàn mọ̀ sí Ìyá ń wákà àti Alhaja Ọmọtayébi sọ pàtàkì gbígbáradì fún àwẹ̀ síwájú kí ó tó bẹ̀rẹ̀ ju àti máa sáré kìtàkìtà nígbà tí ó wọlé dé tán. ọ̀rọ̀ yìí ni wọ́n sọ láyàjọ ọjọ́ ìlúmọ̀ọ́ká òǹkọrin nì tí wọ́n yà sọ́tọ̀ ìyẹn alájà kàfáyà tajudeen tí wọ́n pe àkórí rẹ̀ ní ìyá ń wákàdé. kò yẹ kó jẹ́ pé ó dìgbà tí ramadan bá dé kí àwa mùsùlùmí tó máa gbáradì fún ààwẹ̀ ó yẹ ká ti máa gbáradì kí ramadan kí nǹkan tí à ń pè ní ààwẹ̀ kóun fúnra rẹ̀ tó dé ló ti yẹ kí a máa gbáradì ká ti máa di ìbẹ̀rù Ọlọ́run mọ́ ẹrù wa kí àwẹ̀ tó dé kó má jẹ́ pé àsìkò àwẹ̀ nìkan la máa máa sọ pé àfẹ́ ṣe lè àfẹ́ ṣe tọ̀hún gbogbo mo fi eléyìí rọ mùsùlùmí àti mùsùlùmọ́ lóbìnrin ká tètè máa gbìyànjú fún àwẹ̀ Ramadan ká má jẹ́ kó jẹ́ inú àwẹ̀ nìkan la máa máa gbà àwẹ̀ àti pé inú àwẹ̀ nìkan la máa sọ pé àfẹ́ ṣètọrẹ àánú àti nígbà àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ ló dáa kí àwa mùsùlùmí ká máa ṣe ìtọrẹ àánú èmi alájà ṣíkúrà àkọ́bí ayélóyún èmi ti ń gbáradì fún àwẹ̀ ti pẹ́ o kò ń ṣe pé dìgbà tí àwẹ̀ ń bọ̀ yìí kémi tó gbáradì mo ti gbà wípé sí nǹkan míì tá a lè ṣe lẹ́yìn ká gbàwẹ̀ ká dẹ̀ ṣètọrẹ àánú gbogbo ohun tó dẹ̀ ń jẹ́ nǹkan tí ò dáa ká jìnà sí ká má ṣe so mo fi tèmi náà mo fi ṣàlàyé fún àwọn aráalé náà pé àwẹ̀ Ramadan ó jẹ́ nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ tó dẹ̀ ṣe ní ọ̀ranyàn fún wa pé kí kí á gbà so ẹ jẹ́ ká fìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká fi gbà. níbi ayẹyẹ náà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rere láwùjọ péjúpésẹ̀ sí ti gbóríyìn fún iṣẹ́ rere tí ìyá wákà ń ṣe pẹ̀lú àmọ̀ràn fún láti máa tẹ̀síwájú ọjọ́ orin ọjọ́ ìlú ọjọ́ ìdùnnú ńlá ni ọjọ́ ìyá wákàdé jẹ́ fún òǹkọrin ọ̀hún bí àwọn ènìyàn ṣe yẹ sí láti bá jùmọ̀ gbé àǹlàgà fún iṣẹ́ ribiribi tí ó ti ṣe nínú ayé rẹ̀. ẹ pé lákọ̀ọ́kọ́ ó jẹ́ olùsìn lọ́hùn ó máa ń kírun wákàtí márùn déédéé ó dẹ̀ máa ń ṣe dáadáa sí aládùúgbò àti àwọn ọ̀rẹ́ àti gbogbo ẹbí tó tó wá ń ṣe dáadáa sí ìjọ àbí àkójọ tí wọ́n rí pé ẹni ẹni dáadáa ni olùsìn Ọlọ́run ni tó dẹ̀ máa ń contribute sí nǹkan púpọ̀ nínú ẹ̀sìn àti nínú ìjọ irú ẹni bẹ́ẹ̀ ó tọ́ fún kí a tá bá fi joyè kò kí ń ṣe èèwọ̀ fún ẹ̀tọ́ ni lẹ́yìn ìgbà tí wọ́n bá fi joyè tán tó wá dolóyè eléyìí tó ti ń ṣe tẹ́lẹ̀ ní ìgbìyànjú ní dáadáa ó tún tọ́ fún ẹni bẹ́ẹ̀ kó túbọ̀ ṣe ìgbìyànjú síwájú sí i láti máa ṣe dáadáa sí i láti máa fa ẹ̀sìn Ọlọ́run nílẹ̀ láti máa gbìyànjú láti máa pa àwọn èèyàn láṣẹ àti láti máa gba àwọn èèyàn nímọ̀ràn láti máa ṣe dáadáa. mo bá yàwá ká lọ́dọ̀ Ọlọ́run torí pé ilé ayé yìí ìṣesí èèyàn ni ó fi hàn ọmọjọmọ rẹ ni ọmọjọmọ burúkú ni ìṣesí ẹ ni ó fi hàn ńgbà mo wọnú ọ̀lù lónìí wàhálà mo dúpẹ́ ìyá wa ka mọ́ níbì kankan o èmi kí mo gbé wá sábìjà o ọ̀tọ̀ lẹni tó gbé wá sábìjà àmọ́ ìgbúrò mi lásán fẹ́ wá kí mi lábìjà ni tí wọ́n bá débi báyìí torí pé tí wọ́n bá bímọ kọ́ mọ́ túnra rẹ̀ bí wàhálà ìyá wa kà túnra rẹ̀ bí ọmọ ni. ọmọ ni torí pé tọmọ bá ní àpọ́nlé tó sì nítẹríba gbogbo nǹkan Ọlọ́run ṣe fún un ẹ ń bi bàbá wa léèrè lẹ́ẹ̀kan pé mo ló kù sí tá a bá ní òkú síbi kan kò sẹ́ńtọ́ da tán àmọ́ tí mo bá fẹ́ wò ó ní ọgbọ́n àánú tèmi gangan ni o ìsọ ti mọ́ọ̀nì ìsọ ti kúránì o kò síbi tó kù sí torí pé tọmọ bá ṣe nǹkan tẹ́ bá ní kinní yìí ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú náà ní gbogbo ọ̀rọ̀ ẹ̀. Elijah Adégòkè ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun. kò jẹ́ bí ó ṣe jẹ́ bí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun ṣe mú eléyìí wá fún wa tí tó fi máa di ọ̀la alágbára olódùmarè táwọn máa mú ìròyìn ọ̀tún wá fún wa ká tún máa lọ ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa lẹ́ẹ̀kan sí ààrẹ muhammadu buhari gún àwọn ọ̀gá àgbà ifáfitì ní orílẹ̀-èdè nàìjíríà ní kẹ́sẹ́ láti lé àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá fojú sẹ́kọ̀ọ́ wọn kúrò ní iléèwé ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yíya owó sọ́tọ̀ fún àwọn iṣẹ́ àkànṣe ojú irin. iléeṣẹ́ mọ̀nàmọ́ná ti ìpínlẹ̀ Èkó rọ àwọn ènìyàn láti dẹ́kun sísan owó rìbá fún àwọn òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná. ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun sọ ìpinnu wọn lórí ẹni tí yóò jẹ́ adíje dupò ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ náà. kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti tàṣálẹ́ òní ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ìwà rere báyìí òun ni ẹ̀ṣọ́ ènìyàn nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká tọ́jú ìwà wa nítorí wípé òun ló ń gbéni lékè ní gbogbo ibi tí ènìyàn bá wà ájú wa ṣe o orúkọ tèmi kò yí padà ṣògo rẹnìkejì Abíọ́nà ló sọ wípé oorun ayọ̀ la ó sùn